وإنا لجاعلون ما علينا صعيدا جدا أم حسب أن أصحاب الجنة والرحيم كانوا والرحيم كانوا من آياتنا عجبا هو يكن الكهف فقالوا ربنا آتنا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آه عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أي الحزين أحصى لما يكن أملا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم بربهم وزدنا هدى ووقفنا على قالوا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد كنا إذا انتقضا هؤلاء قوم اتخذوا آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم من افترى على الله كذبا وإذ اعتزلوا وما يعبدون إلا الله فاهدوا إلى الكهف ينشر لكم ربكم من رحمة من رحمته

وعلى آله وأصحابه ومن تجنب بلا يهديهم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته حتى أتركوا له أبا أبا تسيني وأنقوع لا تتوقوا نرى لي لا تتوقوا من أهوة جيال من أرى الله èyí tó ti pé ọta kókó èyí tí àwọn olùmọ̀ tí wọ́n ti bá wa kọ́ yẹ́lẹ́yẹ́lẹ́ àwádà ń ká ọ̀rọ̀ olùmọ̀ ní láti tú sí èdè èyí tó ti pé àwa ń sọ lẹ́nu bíbẹ̀ ẹ̀kọ́ ohun táwa ń pè kìí ṣe ohun tá ń pè ní tẹ̀sí ògbìfọ̀ iná ìlàwà ń ṣe kí ni mú táwọn olùmọ̀ sọ níbi tẹ̀síìrì ọ̀rọ̀ ọlọ́run òun lè dáwà ń ṣe bíbẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn olùmọ̀ ti ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo àwọn èyí tó ta kókó ń bẹ̀ wọ́n ti bá yẹ́lẹ́yẹ́lẹ́ gbogbo àwọn èyí tó gbé pé ó ṣeéṣe kọ́ sẹ́nu wọ́n ti bá wa ṣàlàyé lórí ẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa ṣàdúrà fáwọn olùmọ̀ lóòrèkóòrè nígbàkúgbà torí pé wà hún wọ́n rọ́tẹ́tẹ̀lẹ̀ àndìyà àwọn ni wọ́n rọ́lé àwọn ni wọ́n jogún àwọn àmẹ́bí ọlọ́run èdè ní ìsára mùsùlùmí láti máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lóòrèkóòrè fífí ọ̀rọ̀ rẹ̀ kọjá rú kò sì ní ìjàwó láíláí tí ọ̀pá yíò gbogbo wa yóò fi yá wọn pa ilé ìlàfún àwá sàtàyé nírọ̀lẹ́ òní nínú ọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn bàtà sọ pé fọ́lọ́run bàtà sẹ̀kẹ́sìlẹ̀ fún àlẹ́lẹ́ wa Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ òní ni ọjọ́ kejì nínú oṣù Ramadan ọdún 1444 tó ṣe dédé ọjọ́ kẹrìnlélógún oṣù kẹta ọdún 2023 a máa bẹ̀rẹ̀ lónìí nínú sóra pẹ̀lú káàkiri sóra tí ń sọ nípa ihò èyí tó wà ní abẹ́ òkè táǹpẹ̀ ní àrọ̀kìí tí ò fẹ́ mẹ́mẹ́ tí ò ibi ayẹ ẹlẹ́ẹ̀kẹfà yìí lọ̀rọ̀ tí ń bọ̀ wá bọ̀ díẹ̀ díẹ̀ ó tó di fọ́lá ọ̀pọ̀ wà wọ bẹ̀sẹ̀ yẹn pátápátá lánàá àtútù àwọn ayẹ márùn ṣáájú nínú sóra yìí ṣùgbọ́n lè àtẹ̀síwájú láti a ọlọ́run sọ pé padà ọ́nàkà bá fi hún ní sàkàlà àtàwílé padà ọ́nàkà bá fi hún ní sàkàlà padà ọ́nàkà gbólóhùn ọlọ́run ọba jojú ẹ̀kọ́ òjíṣẹ́ làálà táwọn ọmọ ìdé ènìyàn bá lò ó ṣe pè ní túmọ̀ sí ṣùgbọ́n tọ́lọ́ ọba ń lò la'allakum tuflihun la'allakum tattaqun tẹ́lẹ̀ bá jẹ́ tẹ́lẹ̀ bá jẹ́ ọlọ́run bá ní pé pẹ̀lá aláka níbi ohun ọ̀túnmọ̀ sí pé kọ́ olè bá jẹ́ ihun tí túnmọ̀ sí ni pé pẹ̀lá aláka bá ihun lẹ́sàkà láàrín tí èsè kó tẹ́ẹ̀tẹ́ eré ànẹ́bí bá ṣe hún ní sàkàrà àtàrí hìn tàbátà pé bá ṣe hún bí mánà àhàlátà náfsákà ó sì pa ẹ̀mí ara rẹ̀ tọ́fẹ́ pàáhùn ní aláàtàrí hìn lórí orí pa àwọn tí ó mùsùlùmí tọ́fẹ́ hàn ní tọ́ fẹ́ fúnra rẹ ní ìparun ìlàm yúmìnú bí á dáadáa ní ti àṣàfà ìlàm yúmìnú bí á dáadáa Kùrán tí wọ́n bá nígbàgbọ́ tí a lò Kùránì tí wọ́n nígbàgbọ́ tí orípa rẹ̀ rárá wọn ò tí ẹ̀gbàgbọ́ rárá tí ìrànlẹ́bẹ̀ ọwọ́ apára rẹ̀

mahara elema la takun muhlika nafsaka bi husnika alaihim má ṣe pa ẹ̀mí ara rẹ̀ mọ́ pẹ̀lú kọ́ máa banújẹ́ lé wọn lórí torí tí ni torí pé nílá mìírànmìnà bí ha gẹ́gẹ́ àdé ìpè torí pé wọn nígbàgbọ́ sí àlùkò ánìkẹ̀rí onídìbọn rẹ̀ lé máa ayat àti ìtọ́tẹ̀lé tọ́lọ́wọ́n bá sọ pé iná jàmánà máa alàlẹ̀ áwùjì dínà tàbíláha náà iná jàmánà máa alàlẹ̀ áwùjì dínà tàbíláha لنبلوهم أيهم أحسن ibi tọ́lọ ọba ti lò iná àtọ́ iná kàlẹ̀kàútọ́ iná àǹzànáwò fi ilẹ̀ ilẹ̀ iná gbogbo ibi tọ́lọ ọba ti lò nínú alùkùrán tàbí ní èdè náà ìtumọ̀ rẹ̀ ní iná náà dájúdájú àwa dájúdájú àwa iná àti náà òun ló sí iná sọmri ina iná àti náà òun la sọ di iná dájúdájú àwọn ọlọ́run jà aláàmà alálẹ̀ áwùrí àtẹ̀hùn tó wà nílé orí ilẹ̀ bí mẹ́ta ńlá àtẹ̀wọ́n lọ́sọ̀ tí ó máa ṣe ròyíròyìn tí ọ máa ṣe ní tí ọ máa wù ní lójú ṣe لنبلوهم أيهم أحسن عملا a fi ṣe àdẹ́wò fún àwọn táyé bá yẹni a fi ṣe àdẹ́wò fáwọn tí wọ́n bá ń wá ilé ayé lè nẹ̀bì ló wà fún yàní bí nẹ̀bì bàlá àwọn náà bá fi ṣàdẹ́wò ní kí láyé yọ́ máa tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ kọ́ máa dùn èèyàn máa lé kálẹ̀ bá àti ṣe ayòhán ásánú àmàlà tani nínú àwọn èèyàn tí wọ́n ti fẹ́ wọn nítorí tọ́lọ́ táyé yóò níjọ lójú ọ̀yíwá pẹ̀lẹ́jọ́ àtijọ́ Muhammad sọ̀rọ̀tọ̀ àlẹ́gbọ̀sọ́lá nínú àdíṣẹ́ kan tí a bá wá àbíṣẹ́ ṣolówà tó ń ọjọ́ ojú tàbátò ìfẹ́ ní ṣolówà olú òun náà níbi ìsìn ó dùn ṣùgbọ́n adùn rẹ̀ kìí ṣe ìsí kìí ṣe ń tó wà kọ́ntrìtì kìí ṣe ń tó tó ojú orí ìhun tó jẹ́ máa nẹ́wí tàbátò pé ilé ayé ah, ẹ̀mà ń gbádùn kò túnmọ̀ sí pé ìgbádùn tó fẹ́ fojú rí ìgbádùn tí ó fẹ́ fojú rí ní ọlọ́run náà wá ní pé adébìnrin wá ní pé ilẹ̀ lóníyà ẹ̀rí ilé ayé ṣúlúwà tó wípé ilé ayé jẹ́ mohannes ọjí àbò tọ́wọ́ pé nǹkan gbé green wá pé ọ́dà bí lọ green ojú pẹ̀ yìí ni pé ewé rẹ̀ green ó tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ ọlọ́run ọba náà alẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam òun náà jẹ́ orí wa pé tabalọ́ pé nǹkan ó tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ òun náà ní kí ewéko tójú ọba dùn yóò gbé àwọ̀ green jáde ànábì ní pé inú dunya hulwatun khadra ilé ayé ní tó dùn ní ó sì tutù wà inna Allah mustakhlifakum fiha ọlọ́run bá fi sí àwọlé lórí ilẹ̀ ẹ̀yàn ọmọ ìdẹ́ ènìyàn fànáàzì rọ́nmá dáta màlúùd ọlọ́run bá wá ń wo ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́ nínú ẹgbàwà mi lèyàn dúrà kayfa ta'malun láti lè bá owó tẹ́ǹtẹ́ ní tẹ́ǹbẹ̀ fọ̀tẹ́kù dúníyà anábi ní ẹbẹ̀rú ilé ayé o ẹkọ́yà ilé ayé o fọ̀tẹ́kù nìta ẹ̀sìn páyà àwọn obìnrin fàyínà awọ́lá fitna bá ní ìsìnrọ̀hí nípa ẹ̀sìn láàrin àwọn Bani Israel láàrin àwọn obìnrin ló ti ṣẹ́yọ fìtínà àkọ́kọ́ kọ́kọ́ tẹ̀lẹ̀ láàrin àwọn Bani Israel ọjẹ́lẹ̀ láàrin àwọn obìnrin ìdí ni tó fi jẹ́ pé nígbà tí ọlọ́run fẹ́ jẹ́ kí wọ́n mú Músá àtàwọn ọjọ́ rẹ̀ ìwọ̀n tí wọ́n ṣe náà ní pé lójú ogun wọ́n kó àwọn ọmọ obìnrin jáde ó yẹ lọ́ta sí ogun fún wọn àwọn ọmọ obìnrin tó ṣe pé wọ́n tẹ́sẹ̀ mọ̀ tí ọ̀bọ̀ àwọn ọlọ́mọge tọwọ́ kí wọ́n sí bà wọ́n rú ọwọ́ kẹfẹ́ ò sí kẹ wọ́n rú wọ́n gbé nǹkan ìjà ní wọn lórí tí ojú ogun bá lélẹ̀ tó yẹ máa lọ tàbí ogun láàrin àwọn àwọn bà ní Israel báyìí náà ṣe bẹ̀rẹ̀ sí ìrìnàjò ọ̀kan nínú wọn òun lọ́padà mọ́bìn kẹlọ́kọ̀ọ́ ó ti ba ìdíkùsù ọjọ́ ní lásán afáàmì tẹ̀fẹ́ ìsọ pé èèyàn tó tó 12,000 ló kú nínú àwọn ọmọ lẹ́yìn ìgbà ní ìfẹ́ ọ̀rẹ́ èyí tí àníkì mọ́ta kó jáde ibà wọn fẹ́ fi bá bùlíàníìnì bá ìbàlíàníìnì òun fẹ́ fi bá jà nínú àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tó sì gbọ́ ìgbọ́lé lórí nígbà náà ọlọ́wọ́n sọ fún wa nínú áyà wípé إن جهنم على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا dáadájá A ọlọ́run àṣẹ orílẹ̀ àṣẹ kí ọ̀ṣọ́ kọjí ọ̀ṣọ́ ohun máa tẹ̀yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ tí máa tẹ̀yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ sáwọn èèyàn àtàlédẹ́ tẹ́ẹ̀bẹ̀ ìnàdìlúwà hún ayé máa tànù àmàlá kálẹ̀ bá àmọ́ tálẹ́ tó bẹ́ ṣiṣẹ́ sí ẹ̀ lẹ́sẹ̀ pé iṣẹ́ rẹ̀ fẹ́ dá ọ̀fẹ́ ṣiṣẹ́ sí ẹ̀ lẹ́jọ́ fẹ́ ṣe torí ilé ayé ọlọ́run ní pé wà iná dájá ìlú ọ̀nàmà àlẹ́ ìhà sọ̀rin ìdánidòròzà iná dájá ìlú ọ̀nàmà àlẹ́ ìhà sọ̀rin ìdánidòròzà ayé wà laja'ilun ma àlẹ́yà a ma ń jẹ́ jẹ́ gbogbo ohun tó wà nílé ayé náà báyìí yóò wọ́n já tó asọ́rọ̀ white house bó ṣe pọ́ìntì a padà pé ní sọ̀hídá ìjórúzá àwọn ọlọ́run a padà pé ní oúnjẹ́ pé ha a padà pa gbogbo ẹ̀jẹ́ a padà gbogbo ẹ̀ pọ̀ a padà wọ́ gbogbo ẹ̀ a padà sọ ihun tí tó fẹ́ láyé mútù wọ́n láyé ń tẹ́fà ọ̀rẹ́ yọ́ wà dà gẹ́gẹ́ bí jùrùzá ihun tí ní sáǹfààní ilẹ̀ tí ò ní òun là ń pè ní júrúsà ọlọ́run bá ní pé a padà sọ ilé ayé yìí a padà sọ ọ́ bẹ́ẹ̀ tí ò ní padà wúlò a padà sọ ilé ayé a padà sọ ọ́ dì tí ò ní jẹ́ kẹ̀kẹ́ torí náà ẹ wáyé mọ́yá ohun tọ́lọ́run bá ń sọ gbogbo ohun tí ń bẹ́ ń bẹ́ àníjẹ́ owúlò mọ́ àníjẹ́ ọjẹ́ ìtẹ́ka máa ọlọ́run bá ní pé a mú àkídẹ́ta aláàbàlẹ̀ tàbí wọ́rọ̀ kí ní káàkiri ní àyàjẹ́ náà àjẹ́bá àmì àbìlẹ̀ àìyíná àbìlẹ̀ أن أصحاب الشمس والرسول كانوا من آياتنا عجبا am àti iri ànẹ́bí sallallahu alaihi wa sallam torí bíta àti jẹ́gbẹ̀ yẹn ọlọ́run bá fi ẹ̀kọ́ ànẹ́bí rẹ̀ àti bíta nìmọ́ná ìgbọ̀nẹ́ntà afẹ́jọ́gbọ́ màmọ̀dájú tọ́lọ́run bá lo ìlò alérò iná ní máa ń túnmọ̀ sí lọ́dọ̀ ti wa ṣùgbọ́tọ́nà bá bá lò ṣọ́ọ́lẹ̀ ẹ̀mọ́ túnmọ̀ sí eré ànẹ́bí àsíbítà afẹ́jẹ́ fọ́ màmàdájú pé anna àbẹ̀lẹ̀ káàbí pé dájúdájú àwọn àbẹ̀lẹ̀ ká àwọn ìjọ tí wọ́n lọ kánú ní àyàtìlá àjàbá àwọn ẹni wọ́n jẹ́ pé nínú àwọn àrísà ni wa àdíì àrísẹ́ èmọ̀ ní wọ́n wọ́n tẹ́ sí èmọ̀ lé lórí wọ́n jọ ní lójú ọpọ́ ayẹ̀ bí ilé níta fẹ́ kàádélé tàbí bí ọwọ́ ìsàlẹ̀ ibi táǹkà ọlọ́run sọmọ ráìsì ìtàwọn àtàbílẹ̀ ká kó tó gbé wá lẹ́kùn rẹ́rẹ́ ọ sọmọ gbé sí ayé wọn láti fi ayà òun ló ti bẹ̀rẹ̀ nípa àwọn àtàbílẹ̀ ká tọ́nà ọba torí ẹ̀sọ́ ókọ̀ sóra ọlọ́run ọba ní àtàbílẹ̀ ká bí wọ́n kí àti àwọn àti àwọn ìjọ òkè kẹta ń pè ní òkè rọ̀kí àwọn olùmọ̀mí sọ pé pòtò káàfí tí ń bẹ nínú lúta ń pè ní àrọ̀kí yẹni pé rọ̀kí mù tí ń bẹ láyé àwọn míì pé ní pé ìlú kẹni lọ́rí àkẹni àwọn míì sọ pé rárá orí òkè kan tí wọ́n ń pòókọ rẹ̀ ní àrọ̀kí inú pòtò rẹ̀ là ní káàfí gẹ́gẹ́ bá ṣe ń pe òkè àwáyẹ òkè ẹbẹ́bí òkè jẹ́bẹ́l òkè uhud àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ókò òkè yí láti pè lórọ̀ kí àwọn mí sọ pé kèé ṣe orúkọ òkè ókò ọ̀lú tí òkè yẹn jẹ́ àwọn nípa wọn

àti fífí àti fàtàtù ọ̀dọ́mọdé lóbìnrin a máa ń lò jẹ́mú méjèèjì ní àti fífíyà wọn àti tún máa tàdáyà rí méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ jẹ́mú fàtà òun náà ní fífíyàtù jẹ́mú fàtàtù òun náà ní fàtàyà jẹ́rọ ti yóò máa jẹ́ àzíwáàz ṣùgbọ́n tàà bá lò tọkùnrin nìkan yóò máa jẹ́ záújù àzíwáàjù ní jámù tí ẹ̀ ṣùgbọ́n lóbìnrin záújáà bẹ́ẹ̀ wá lélẹ̀ àwọn ọ̀dọ́mọdé lọ́kùnrin àwọn táà máa ń lo bẹ́ẹ̀ làwọn tí wọ́n bá ẹ̀ jẹ́ ẹni tó ti tó bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sọmọ ọgbọ̀n ọdún àti mẹ́ta ni wọ́n máa ń lo títí àpò àwọn sọ pé ẹni tó bá ti tí tó fi ọmọ ogójì ọdún là máa ń lo bàtà àwọn ọ̀dọ́ tí a bẹ́ẹ̀ tẹ yí ẹ̀ ó ti ọ̀dọ́ ó ti di ipò bàbá ìwé ẹni ti pé tó ti wọ yẹ kò tún máa gbọ́dọ̀ pé ara rẹ̀ mọ́ e, èdè ṣùgbọ́n ààrẹ mi ti wọ títí ka sí títí mú sí sí tóun náà ń pé ara rẹ̀ lọ́dọ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá elébóló tó sọ pé olórí ọ̀dọ́ ládùúgbò yìí ni wọ́n jẹ́ olórí ọ̀dọ́ ẹni tí ó ti fẹ́ ṣùgbọ́n ihun tá ń pè ní àlèfíṣíyàtú jámù lọ́jẹ́ fún àlèfàtà ọlọ́run ní pé if tàbá sọ pé if nínú èdè lábáwá àti ìdá ìtumọ̀ lórí if nígbẹ̀ ìdá nígbẹ̀ ṣùgbọ́n níbi dáa tí máa ń lọ ọ̀tọ̀ọ̀tọ̀ if ohun tí ọ tẹ̀lé lọ́pọ̀lọpọ̀ ọgbà mọ́ ṣùgbọ́n bá ní mọ̀dọ́rà máa tẹ̀lé ìdí ẹ̀kọ́ olóòrùn ṣùgbọ́n ìdá mọ́jí ní máa tẹ̀lé ohun ìdá já àmẹ́sìrọ̀lọ́ ìwàlẹ̀ fàtí ìdá já akálẹ̀mọ́nà kẹfún ibi tàbá tẹ́ lọ ìdá òun máa ń ṣiṣẹ́ ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ibi tàbá tẹ́ lọ ìr òun máa ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rẹ̀ ìyàtọ̀ rẹ̀ náà ṣùgbọ́n nígbàtí náà méjèèjì nígbàtí is nígbàtí ìdá ṣùgbọ́n ìdá ihun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú nígbàtí ọba ṣẹlẹ̀ a ń sọ nígbà fún ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ìdàjá àmẹ́sẹ̀rọ̀ lọ́hìrọ̀ta nígbàtí àmìsẹ̀ ọlọ́run bá o ṣùgbọ́n tó bá ṣùgbọ́n ní owó ti ré kọjá ìyàtọ̀ rẹ̀ nẹ́nu ọlọ́run ní pé tí àwárí sí tí yàtù ẹmọ̀ pé ìtẹ̀lẹ̀ ìṣeré kọjá lọ nígbà tí àwọn ọ̀dọ́ yìí àwá ilẹ̀ nìkáàfì yẹni àwá ó tàbájọ pàtàkì tí yàtù kó mẹ́ yọ jẹ àwá ó ṣùgbọ́n gbà tí fán ìlú rẹ̀ ń bẹ́ẹ̀ àwárí sí tí yàtù ilẹ̀ nìkáàfì nígbà tí àwọn ọ̀dọ́ yìí tí wọ́n lọ sínú kòtò táńpè ní àlèkáàfì tọ́lọ̀wọ́n bá torí ẹ̀ tó kọ súra ilé súra tòlè káàfì fàkọ́ọ́lú ẹ̀wọ̀rọ̀kíìm fàkọ́ọ́lú wọ́n sọ báyìí pé rọ́gbà náà ìrí olúwa wa náà tẹ́fúwa ní ìlànà yàní mi ni indika ṣe fún wọn látọ̀dọ̀ rẹ rahmatan gbogbo ohun tó bá jẹmọ́ ìpè gbogbo ohun tó bá pè láàánú ṣe fún wọn látọ̀dọ̀ rẹ wà á jí lànà kó sì ti tí à fún wa min amúrìnà lórí àlámọ̀rí wa rọ́ṣàdá ìtọ́sọ́nà yà ní húdà járí tọ́sọ́nà látọ́dọ̀ rẹ̀ ọgbèrè látọ́dọ̀ lọ wọ́n lọ núkò wọ́n gbé ẹ̀sìn wọn tá nígbà náà wọ́n wá ń bẹ ọlọ́ àwọn olùmọ̀ ní pé eléyìí náà ni ẹ̀kọ́ fún gbogbo ẹni yóò tó bá gbé ẹ̀sìn rẹ̀ tá láti bẹ̀lọ́ ń gbà ti bá ń lọ lọ́nà lóyìn tẹ́lẹ̀ sí mú fánánà nígbà tó gba ọ̀yàn mọ́díyàmù náà òun náà ẹ̀bẹ̀ lọ́wọ́n ọba lórí ẹ̀ lórí ọlọ́run tó jíjáde mọ̀ jáde yóò kúrú kó nínú mísírà ibi mo dojú kọ́ yé ṣe kò gí àánú rẹ̀ o ìyẹn ló ń sọ ọlọ́run bá fi fi وإن إلى ربنا لمنقلبون أي أبي تجني مو في ذلك أنا جمعة ليس لك جمعة لأن بعدين أنا بعدين غوري إن كان كل فلو بلو بسم الله أو غوري أتا الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر لو أتى يا سبحان الذي سخر لنا هذا وَمَا كنا لَهُ مقرنين وَإِنَّ إِلَى رَبِّنَا لمنقلبون yọ́ta ààrẹ àdíjé jù àwọn ẹni yìí bẹ̀lọ́ nígbà tí wọ́n lọ ní kòtò yìí ọlọ́run wá ní pé ọ̀dọ̀ rọ́bínà aláàdáàdì yìí ti lè ọlọ́run náà وضربنا على آذانهم àwọn ọlọ́run àwọn mú ìtẹ́ àwọn àṣàábìlẹ̀ káàkiri fàdọ̀rọ́bíná aláàdáni àwọn ajẹ́kọ́ wà níbi ohun wọn tí wọ́n sún torí pé àwọn àfá wọ́n ní pé àdáni tí ń bẹ nínú ayẹ̀ ayé àlẹ̀kọ́iná àlẹ́yìnmú náà àwájẹ́ fún wọ́n sùn lọ nígbà tí wọ́n dómi kòtò yìí tí iná dákọ̀ lórí ìdàdì káàfì nígbà wọ́n dẹ́nu kòtò yìí fọ̀nàmù sí ní iná kẹfì ẹ̀rọ̀tẹ̀ wọ́n sùn nínú kòtò yìí fún àìmọye ọdún ọdún mélòó lọ́wọ́ á ìwúlá máa padà ọ̀tà nígbàtàbájẹ́wájú ọlọ́run bá nígbé tó mọ́ bá àtìláhún wọn ikọ̀ méjèèjì a lórí ọdún tí wọ́n lò lórí ìkà ló sì mọ̀ lè máa lábì fún amọ̀dá lórí iye òǹkà tí wọ́n lò nínú kòtò yìí nínú ọkọ̀ méjèèjì lórí ìkà torí pé àwọn ọ̀kan wọ́n sọ pé iye ọdún àwọn wọ́n sọ pé iye ọdún torí pé bó ti ṣẹlẹ̀ sí wọn lọ́jọ́ náà lẹ́yìn ìgbà tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sáá lọ́lọ́run bá ti wá gbé wá pé نحن نقص عليك نبأهم بالحق نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى الله قد سبب بوالي مجملة yẹn tó gbogbo ń sọ yẹn ọlọ́run bá ti sọ ọmọ ráìsì ìta àwọn àtàbílẹ̀ ká báyìí ọwọ́ abẹ́ rẹ̀ sàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ pé nánú nàkúsù àlẹ́yíká àwọ ọlọ́run bá ní máa ń lo ogún ara rẹ̀ àwa tàbí àlẹ́bí ágbé mọ̀nẹ́sà ẹni bá fẹ́ gbé ẹ̀mí ara rẹ̀ tó bá fẹ́ e wa ṣùgbọ́n nínú ṣe sí ọlọ́run ní kó lò nánú wípé dájúdájú àwọ ọlọ́run pé nánú àwọ ọlọ́run na kó so àlẹ́yíká a fẹ́ sọ ìtẹ̀yẹn fún eré ànábì ìtẹ̀yẹn sí ni ìtẹ̀yẹn nẹ̀bá àbú àìkọ́bárọ̀ ìtẹ̀yẹn àwọn àbàdìkáàfì nẹ́bàá àṣàbàlẹ̀ káàfì ìtà àwọn àṣàbàlẹ̀ káàfì lábẹ́ sọ fún ọ ṣùgbọ́n tẹ̀bá fẹ́ mú wọ́n kéèsè ìṣe ìjàpá àfihẹ́ níbo èyí tí tẹ́lẹ̀ Yorùbá tàbí ìtàn àlọ́ àlọ́ àlọ́ mi lórí ò lórí rárá o ìtẹ̀ta fẹ́ mú wọ́n fún ọ̀ ìbẹ̀rẹ̀ àpá ìtòdodo ni ó kó ṣe rí gẹ́lẹ́

àwọn òwò ni wọ́n ń ṣe ẹ̀sìn yìí bó ti tó àti bó ti yẹ ọ̀dọ́ ló kú rẹ̀ àti ìpìlẹ̀ ẹ̀sìn islamu ìpìlẹ̀ àwọn tí ó bá ṣẹ̀sìn islam ọ̀dọ́ ni wọ́n máa ń jẹ́ àwọn àgbàlagbà wọ́n wọ́n gbé wọ́n àwọn ọ̀fẹ́ wàhálà fúnra wọn àfàwọn díẹ̀ díẹ̀ tí tó fi dáyọ wá náà lónìí náà ẹ máa gbá wọn díẹ̀ díẹ̀ lẹ́ láàárín kí ọ máa jẹ́ wọn àgbàlagbà ṣùgbọ́n wọn tó jẹ́ pọ̀lọpọ̀ ọdún wọn àbá wọ́n máa ń tẹ́rì sínú ayé wọ́n máa ń tẹ́rì sínú àwọn ẹ̀sìn tọ́jẹ́ sí fún òní bẹ́tẹ̀ èyí tó yẹ kó ṣùgbọ́n nínú àdámọ́ni wọ́n máa ti àwọn ọmọ wálẹ̀ táwọn ó kú Muhammad wípé táwọn sàábẹ̀rẹ̀ bá ń wò pé awọwájú àwẹ̀ àwọn anẹ́ẹ̀dà àwọn àgbààgbàdà ẹbá àwọn àgbà pé àbúbáàtì ọmọ ọdún mélòó nígbà náà ọmọ tàbí èsì yẹ nígbà gbé ìsìláàmù fún wà ní òun wà tàbí gbogbo ọdún ń lò lórílẹ̀ ayé méjì fún bẹ́ẹ̀ wà kí ó

nínú àwọn tọ́jáwọn àgbàlagbà ní Khadija lóbìnrin ọdún mẹ́ẹ̀dógún lọ́gbà lọ́wọ́ alẹ́bíà Muhammad sọ́ọ́lá rẹ̀ bó ti jẹ́yàwó ẹ̀ tó àgbàlagbà rẹ̀ sọ́nẹ́bí bá ń tẹ lọ́mọ 40 years tó ti gbé lójúdé lójúdé ọmọdún mẹ́rin ní Khadija wà 55 àgbàlagbà rẹ̀ ni ṣùgbọ́n sẹ́wọ́n bá tó ráwọn 70 àwọn 80 àwọn 90 kí ni wọ́n máa ń fún Khadija ọmọ ojú oníhùn tọ́kọ rẹ̀ ń dà áàlà tọ́kọ rẹ̀ ń fi sínú ẹwà àwọn àwọn àlèmògírọ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn wọ̀nyí àgbàlagbàlà wọn wọ́n lọ́jọ́ lórí ọkọ tí wọ́n wù ànẹ́bì níwò pé ah, ìwọ ọmọ yìí ẹ̀sìn wo ìgbà àwọn bàbá yìí ṣe tó ṣe gbà jọ ń ta àpapọ̀ ní ti rọrùn a mùsù lọ táwọn ohun ẹ̀rìn ẹlẹ́yàwá ìwòlẹ̀ tí wọ́n lọ gbé ní ọjọ́ tó àwọn ọmọ ọmọ ọlọ́kọ́ yọ yẹ jìnà lẹ́nu làkúndínù pẹ̀lú ẹ̀ làkúndínù àríkálọ̀ wọ́n pàkalẹ̀ tẹ́bá wà àwọn tẹ́lẹ̀ pé wọ́n di súnà mú nínú ògbé tàbá bí àwọn ṣéèkò wa tàbí jíìn àjára alótúmù lágbàlagbà tó jẹ́ àwọn tó jó ní olùmọ̀ a máa sọ pé àwọn àfáwa ṣéèkò àpàtà ìbẹ̀rẹ̀ lọ́la àwọn tó máa ọgbẹ́ àwọn owó ní ẹ̀làwọn aṣáájú ẹ̀ sáwọn bàtà yóò fi ọjà ni wọ́n sábà máa ń jẹ́ ọlọ́run wá ń dó yíwa níbi wa sọ́ọ̀bà rẹ̀ sọ ipe tí nínú ẹ̀hún ti kìlẹ̀ àwọn tó jẹ́ àwọn àtàbílẹ̀ káfí ọ̀dọ́ ni wọ́n ò ní ní àtàbílẹ̀ káfí fìfìyàtọ̀ òmú yẹn òun ní fún iná ní fíti àgbàdọ́mọ̀ méjì òun ní kọbárù iná páwọn kéwú iná hàn fíti yàtọ̀ ọ̀dọ́ langba ni wọ́n ṣùgbọ́n mọ́ sí ọ̀dọ́ langba tó àmànú lè rọ̀ bèèrè àmànú lè rọ̀ bèèrè wọ́n gbọ́ lọ́wọ́n bá wọn bọ́ wọ̀gbìdì náà hàn húdà àwọn ọlọ́wọ́n bá tó wá tàlé okùn wọn ní tọ̀sọ́nà gbogbo ọgbà tí ìyẹn bá ti ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ yọ máa rí tọ́sọ́ ìlọ́dọ̀ ọ̀rọ̀ ayà yìí wọ̀dìdì náà hùn húdá òun ni àwọn apákaná àtọ́láfù wá lò nípa pé alìkìímá yẹ̀zí wọ̀yẹ́mkùs alìmá yẹ̀zídù wọ̀yẹ́mkùs ìgbàgbọ́tẹ̀ wọ́yẹ́ tí ma nínú ayà tí wọ́n lò náà ni pé wọ̀dìdì náà hùn húdá àmànú bí rọ̀bíhìn wọ́n pọ̀lọ́ wọ́n sí kódà àìsàlékún gbàgbọ́ yẹn àsàlékún sọfọ́nà fún wọn nínú àwọn ayá mi táwọn olùmọ́ máa ń lò wọ̀làdí náà dájá o àwọn tí wọ́n mọ̀ ẹkún orí sọfọ́nà záàdà hó húdà ọlọ́wọ́n bá nípa wọn ní náà wà a ti fún wọn ní ìbẹ̀rù ọlọ́run ọba wọn ọlọ́run bá tó máa lò pé fàámà lẹ́dínà àmàlú fàzàdáti rọ ìmánan wàhọ́ yẹ́sẹ̀bìṣẹ̀rọ̀ ẹ̀rá tó gbọ́ ọlọ́run bá gbọ́ a máa ń sàlékún wọn nígbàgbọ́ pé lè ìmáná máa ìmáníhìn láti bá lè sàlékún ìgbàgbọ́ wọn láti sàlékún wọn nígbàgbọ́ mọ́ ìgbàgbọ́ wọn tí wọ́n ní tẹ́lẹ̀ yẹni pé ìgbàgbọ́ tí máa ń lékún tí ti máa tẹ́tẹ́ máa jẹkùn yẹ̀zínú bí sáà ọ̀yẹ́ kó sókè ló máa kúrò ní máa ń lékún pẹ̀lú ìmọ̀lẹ̀ tí ẹ̀bá ti ń tẹ lọ́hùn ìgbàgbé yẹn máa dínkù ọlọ́run bá wá ní pé wọ́n bá tó náà aláàkùnrin wọ́n bá tó náà aláàkùnrin لقد كنا إذا لخطأ ọlọ́run ọba ní bọ̀rọ̀bá tó ná àlàákò lóòbèdè àwọn ọlọ́run ọba wá sọ ẹ̀mí wọn papọ̀ lẹ́ẹ̀kan náà lọ́nà wo nínú ìtàn èyí tó gbé àfáà ní kẹsí ìbá mú wá pẹ̀lú ìtàn àfáà wa ní ìtàn ẹni tí wọ́n máa ń lọ bá pé kí lọ sọ nípa ìtà tó ti lọ sáájú islam òun ni ọ̀rọ̀ tí Muhammad bin Ishaq bá sọ Muhammad bin Ishaq olùmọ̀tẹ́ni ọlọ́wọ́n bá fún ní mọ́ta ṣùgbọ́n àfáì tí bá ń bẹ níbi hadith àdásà náà kádà àdásà náà kádà tí bí

wọ́n fẹ́ bọ́ bí wọ́n ṣe máa ń bọ́ gẹ́gẹ́ bí ṣe sí wọn lẹ́yìn ìgbà tí wọ́n lo ìlànà ànábì mọ́sámá àdéṣàlátò sàlára tó yí pé àwọn àṣàbẹ̀lẹ̀ káàkì àwọn ọ̀kẹ́ sọ pé lẹ́yìn ànábì ní sáàdì wọ́n gbé wọn dìde àwọn ọ̀kẹ́ sọ pé rárá síwájú fún tó gbé ànábì ní sáàdì dé ṣùgbọ́n rẹ̀ lẹ́ẹ̀kejì lọ́lá láàáfíà síwájú fún tó gbé iná ní ìtàwọn àbìlẹ̀ káhàt wọ́n lo ìlànà anẹ́bì Mùsá alẹ́sàlámùsàlá ṣùgbọ́n gbà náà àwọn èèyàn oló ìlànà yìí mọ́ ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí bóòsà gẹ́gẹ́ bí àdámà ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí bá ti rẹ́ ní polongo tí wọn rẹ́ ní wọ́n máa ẹ̀mọ́ ṣẹ̀tọ́ wọn bára ìdí òsà yìí ni wọ́n wà wọ́n bẹ̀ sí tóòsà àwọn ọmọ yìí àwọn náà tẹ́ pẹ̀lú wọn ṣùgbọ́n pàtó di ọdún yìí wọ́n lọ bí òsà wọn bí wọ́n ṣe bọ́ ọ̀kọ̀ọ̀kẹ́ wọn ní látà iṣẹ́ sọ sí nínú ọpọlọ pé fáwọn ah, òsà yìí wá lè jọ́lọ̀mọ̀ bàbá yìí láìláì ilé ìgbọ́n bàtà rẹ̀ ọpẹ̀tẹ̀fẹ́ ọlọ́ọ̀dájọ́ kò gbígbà àbẹ́lébódó bẹ́ẹ̀nà lélé iná ṣe rò láì ní kẹ́kẹ́ sọ òun náà gbọ́n bàtà rẹ̀ ma lọ bí gẹ́gún ebò sàíta ó ṣe dédé bí àkọ́kọ́ lọ ẹni ẹlẹ́kẹta òun náà gbọ́n bàtà ọ̀kan nù ọlọ́kà sọ pé níta ní títẹ lẹ́gbẹ̀rẹ̀ kí ni wọ́n wá sí ní kí ni wọ́n dẹ̀ wá sí ibi òsà tó ń bọ́ ní olúwa yìí ní tá a máa jọ tìtù ẹnìkejì ní ẹni ah, bówó sí rò ó kẹ́lẹ́ bẹ́ẹ̀ lẹ́lẹ̀ ní ẹ̀rọ ẹnìkẹta ẹgbẹ́ o sí rò wà papọ̀ yìí bẹ́ẹ̀ gẹ́ sí rò ó nù tẹ̀yìn bẹ́ẹ̀ bí yóò fẹ́ máa bẹ̀ ká fún wájú ẹnìkan rí náà lọ́fẹ́ àti pé kálá ní ara wájú ọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó gẹ́lẹ́ lè ẹ̀rọ ọlọ́run ìdí kọ́ọ̀mù nígbà gbogbo wọn yọ ọ̀tẹ̀ tí wọ́n dìde níbi tí wọ́n ti ń bó ìsàyè wọ́n ààyè yìí pàkọ́ọ̀lù ni gbogbo wọn náà wá padà sọ báyìí pé rọ́pù náà olùré wa ọlọ́run ọba wa rọ́pù kìí ṣe àwọn òsà yìí kò tí wọ́n táwọn ń rẹ̀ wọ́n kẹ̀ lójú ni wọn ò fi wọ́n lẹ́nu wọn ò lè fi sọ̀rọ̀ wọ́n létí wọn ò fi gbọ́ ọ̀rọ̀ wọ́n lọ́wọ́ wọn ò lè dábágbé wọ́n lẹ́fẹ́ wọn ò lè lọ bìbẹ́ olúwa òun ni rọ́pù sàmàwáṣì wọ̀lẹ̀ olúwa bádàlù nìyẹn bádàlù lòkún ní mínà lòkún pàkọ́ọ̀lú rọ́pùnà wọ́n sọ pé olúwawawó òun náà ní rọ́pù sàmàwáàtì wà láàrùn yàní rọ́pùnà òun náà tún ní rọ́pù sàmàwáàtì wà láàrùn àmírùnà ó mọ́rùn-ún kọ́tọ́ ó mọ́rùn-ún oluwawa òun ni ọba pọ́já sánmẹ́ àtílẹ̀ olùrẹ́ sánmẹ́ àtílẹ̀ ìkàkànà méjèèjì lánàdí wọ́n wà ní dúdì ìlàáhá àwọn ọ̀dọ́ ìwá ní pé a ní pí a ní pí tó yàtọ̀ sí pè ní Allah ìlà àti bẹ́ẹ̀ bí mọ́nà Allah ta bá járí kọlá kó níbi Allah òun ní ó di ìlà ní ó di kí ni ó ìlà ta bá ti yárí kọlá kó níbi Allah ní ó di kí ó kúkú ìlà lánẹ́dẹ̀ wà lámọ́ fún kẹ ní fásíà ní ló fi kú wàwẹ̀ ní fásíà lánẹ́dẹ̀ wà nẹ́dẹ̀ẹ́ ní ló fi jẹ́ lánàdé ń wà àní pé lán ìyà tó tó kùta ń jẹ mìndú nìyí lẹ́yìn olúwa wà yìí àní pé ẹlòmí ní ìlà ọba tá a jọ sí fún lódodo kò sí wọ́n jọ àtọ̀fin pé ìsẹ̀yìn ọlọ́run ọba mú wá Muhammad kó lè máa kàá fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pàpàá jùlọ àwọn sàádé rẹ̀ ní inú ilé sáàpẹ̀ ní bẹ́ẹ̀tọ́lẹ̀ arkọ́mí bọ́nẹ̀lẹ̀ arkọ́m nígbà tó fi kó wọn jọ tí wọ́n tí lè gbẹ́ sí síta wọ́n tí lè gbẹ́ sí síta ní síta kàábà síta mọ́ká tí wọ́n ń ka àwọn ayà yìí fún wọn ọlọ́run wọ́n kọ kalẹ̀ lẹ́sẹẹsẹ títà onídìífẹ́ ìdààmú ara yìí àwọn tó fi lọ sáájú yìí ọ̀dọ́ làwọn náà ìwúntáwọn náà ń wíre àwọn náà láwọn oníjọ́sìn fún gan ní ìsọ́yàtọ̀ tó lúwa láwọ́lá yàtúnà àlẹ́yìn bí sọ́tọ́ ní báyé láwọ́lá tọ́bá ṣe pé àfikó ṣe pé yàtúnà àlẹ́yìn ọba wá bá wọn bí sọ́tọ́ pẹ̀lú agbára tẹ́tọ́ bá wá báyìí tó kílíà tí ọ̀tà tí wọ́n bọ̀ òun ni Allah tí ọ̀tẹ́ tó bá wá tó bá kílíà lókù fàlàní fàmánì ápùlámù mímọ̀ni sára alọ́lọ́hì tàlófí jẹ́ alábòsí jù lọ afọ́ alù tàlófí jẹ́ alábòsí jù lọ zulumu zọ́làmà ọ́sàbòsí áwúlámà ó mú sàbòsí ìwọ́tàbí áwúlámù ọwọ́ wá ní mú tẹ̀kùdé tàlẹ́sí jẹ́ alábòsí jù lọ nígbà ní sọ́rọ̀ alọ́lá tẹ́yìn tí ń dàdà pààrọ̀ mọ́lọ́wọ́ tí ń dàdà pààrọ̀ kẹ́rìbà tí kí ń parọ́ mọ́lọ́wọ́ àwọn ènìyàn ní mọ̀ pé àwọn ọpọlọlọ́wọ́ gẹ́gẹ́ pé tó gbọ́ àbọ̀ ìta ayé pátá kò sí ìjọ mọ̀ pé ó bú òsàtàwọn ìjọ́ fún yẹ kọlọlọ́ gbogbo wọn ni wọ́n mọ́ ṣùgbọ́n wọ́n dẹ́dà parọ́ ní tàlẹ̀ tí wá fi ń tó alẹ́ ní jálábò sí jùlọ tó tó ẹni dẹ́dà parọ́ mọ́lọ́wọ́ ọba ní pé àwọn òsàtàwọn ìjọ́ fún yìí àwọn olùlúwa ọlọ́run bá ní pé wàí ní tàbàtò mọ́ wọn فأهم إليك لينشر من فهموا إلى الكهف ينشر لهم ربهم ويميز لهم من أمرهم وإذا تزلتموهم فإذا تزلتم يا ما يعبدون ọlọ́run bá wá ní pé wà ní nígbàtí ìyàntàzàlìtòmóhún àwọn ọlọ́run ọba wá ní kí wọ́n pa wọ́n tí kí wọ́n ṣe ìrìsìzá kí ó di pé wọ́n jẹ́ wọ́n tí àwọn tí wọ́n bó ìtayẹ wà máa yá àbùdún àti ohun tí wọ́n jọ́sìn wọ́n pa gbogbo wọn tí ìlọ́lọ́ wọ́n wá tẹ́ra wọn kò tọ́lọ́wọ́ bá nìkan ọlọ́wọ́ bá nìkan ni wọ́n jẹ́ tù ọwọ́ ajẹ́ pé ọfẹ́ má ti ilé sílé kan ọ̀dọ́ kan tí ó wà láàrin wọn nígbà náà agboolé àrọ̀dọ̀kan ọ̀dọ́ tí ó jáde ṣùgbọ́n wọn díẹ̀ ló jẹ́ pé wọ́n mọ̀ra wọn nínú gbogbo wọn tí wọ́n sì jẹ́ pé wọ́n pàdé lọ́jọ́ pé ní àná àwọn yìí àwọn lọ́wọ́ jẹ́ jẹ́ pé fàwú ilẹ̀ ìjà wọ́n bá gbanú kòtò káàkiri àwọn ni wọ́n sá lọ ní kòtò káàkiri tẹ́ bá ṣe wà ìta bá sọ pé à ń ṣe súnnà yìí tó bá lè tẹ́yẹnyẹn àfá tó lè tẹ́yẹnyẹn tó ní pé wọ́n gbẹ́ ni yóò ti bá ṣe wà lóhun lè ṣe súnnà ní ọkọ̀ súnnà ni àfẹ́ yóò mú màmá ojú ẹsẹ̀ láwọn fẹ́ ẹ́ lọ́ba jẹ́ dákun bá ń kó kú ó ṣòkòtò náà èmi máa jẹ́ ilé tó máa àtọ́ bá dílé jì máa níbi dákún bá ń tún rẹ́ tàbí kí n kó lé kí wá àwọn aṣọ bí ó jọ ọ̀sẹ̀lá ọjọ́ sáré jẹ́yìn àwọn general people ní òsínú wọn ní òsínú wọn ní òsínú wọn ṣùgbọ́n bá yíò lè tó yóò kún àwọn díẹ̀ ìhun tẹ́bí tẹ́bà lọ́dájára ní ẹ̀dálára àti gbọ́jọ́ okú wọn ọkọ̀ àwọn fìtínà bá dé àbá fìtínà ó lé o aṣẹ́jú mínà lọ́pàá ojúkúlọ́ o nígbàtí fìtínà kọlùkùlùkù à tó dé tí wọ́n dá wọn àfá aláàmù lásìkò gbà náà yí kéèkéé sọ pé alùkù à kàlámù lọ́ọ̀ à ẹ̀ẹ̀wọ̀n ìhun tẹ́ yá pé ní ẹ̀dá kẹ́nu ẹ̀dá ọlọ́run ní ẹni kòránì náà jẹ́ tẹ́lá ṣe pé lọ́dọ̀kẹ́lú ìdẹ ọlọ́run ẹ ma gbáyé gbẹndẹbútẹ́ ṣùgbọ́n tó ọdún ẹ̀sọ́ pé kàlámù lọ ẹ̀wọ̀n ní pẹ̀lú ìyà àwọn àfáà sátẹ́yìn àwọn àfáà lo ìmọ̀nù lè pálíbí ọ̀dálíkà ajá fúlì ìmọ̀nù ibi wọ́n ní àtò lẹ́nu tọ̀sátọ́kẹ́ wa ahmadu bin hanbali ní kẹlórí rẹ̀ ahmadu bin hanbali òun nìkan lórí ra rẹ̀ àti ẹni tó fi pé ìgbà tí fi ń kọ múslẹ́dù rẹ̀ ẹni tí ń bá kọ tọwọ́ rẹ̀ yá dáadáa òun ló kùkù òun ní sáàfá ọmọ kéwó ṣùgbọ́n wọ́n pé jókòó sáàfá ọlọ́run jẹ́ kí mọ́ ní àfá ọ̀rẹ́ tí ẹ̀ àwọn àfá ẹgbẹ́ ìmọ́mọ́ amọ́lù Ah, wọ́n kún sáré pẹ́tẹ́ gbogbo wọn wọ́n ti pé nǹkan ní àwọn náà ti tọ́ wípé Al-Qur'an alùkùnmọ̀ ẹ̀dọ́ ọlọ́run wọ́n ní ẹbá àwọn tọ́ọ́lẹ́ ní ibi ọ̀dọ́ kẹ́ ọba káwọn mẹ́ta okùn àwọn mẹ́ta okùn Imam Ahmad okùn Aliyu al àbí ó fún ìpínmáyìn àti ọkùnrin sáǹsọ̀ ṣùgbọ́n gbà tí wọ́n dí ọ̀dọ̀ gọ́ọ̀nà tó lórí ní pé kí wọ́n lọ tí ó tó pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ́sẹ́kùn àtàwọn àfáà ní wọ́n kálùkù wọn bẹ̀rẹ̀ sí sọ pé ọlọ́kọ̀lọ́kọ̀rán nígbà wọn jọ́dọ̀ ọkùnrin tí ń bá ìmọ́ ọkọ̀ ìgbàjúmọ̀ dada wọ́n jẹ́ òun náà ní kọlọ́mùlọ́ kéwù amọ́dù rẹ̀ wọ́dẹ́ láì kéwù òun náà alùkùnrà ọ̀rọ̀ ni ọdún mọ̀ gbójúlẹ̀ ah, èwo ni ṣe báyìí gómìnà sọ fún pé <laughs> tí ń bá ẹmọ ọdọ́dọ́ olóyìn ah, ọjẹ́ ìyà <laughs> ọ̀rẹ́ ń kọ́ sí amọ́jú ọjọ́ ìṣẹ̀jẹ́ wa rẹ̀ ah! ìtumọ̀ yìí ni wo fi tó ìbọn tí sọmọ́ pọ̀lọ́ta alá ọlọ́pọ̀lọ́ kòkò orí sọ ọ̀ọ̀ ah, ẹbọ̀ ah. orí orí dáwàd wọ́n náà ti bẹ́nu wọn àwọn ah, afún wa mọ́jú kí lọ bẹ́ sọ papọ̀ alùkọ̀án kàlámọ̀lọ́ àwọn ọlọ́pọ̀lọ́ mọ́mọ́ amọ́rù sọ pé alùkọ̀án kàlámọ̀lọ́ wọ́lá ohun tí ń sọ ní àmọ́sọ́ ọba kó sẹ́kẹ́sẹ́kẹ́ sọ́wọ́ àwọn méjèèjì ahmadu àti ẹ̀sìn bá kọ wáyé tí bá kọ mọ́sílẹ̀dì kalẹ̀ ibnu mọ̀yí ìjẹ́ lòun bọ́ mọ́mọ́mọ́dún wó lọ ìkàtẹ̀ gbígbé àà àà gbogbo tọ́jọ́ ọkú wọ́n náà dára wọn tọ́ náà bá kọ́ fáàdé áàdé tí mọ́ kóyàn láti Ìbàdàn ọdọ̀ Àbújá wọ́n lọ lọ́nà tí wọ́n sinmi tí báwọn sinmi kílẹ̀ ọmọ báwọn gbọ́nà ibẹ̀ Ọlọ́run bá fi ikú ọmọ kéwú títí wá ń sọ fún Imam Muhammad pé Imam Muhammad ìwọ̀n tá ń sọ iná mo fẹ́ jẹ́ ọmọ aṣọ ó dàbí ipá tí kò tòun ti tó báyìí ọlọ́run ọba ọ̀pọ̀ débi pé bọ̀ débi tá ń lọ ìwọ nìfẹ́ ní ó kú má yí tẹ́ padà ó má yí tẹ́ padà ó ẹlẹ́mìgbà àwọn tó yẹ pé àwọn jẹ́ aróko ẹwọ̀n bá wọn aróko ń gbà ní àwọn aráàlú òní mọ wọn ọ̀dá wọn mọ̀ àwọn kọjá lọ lẹ́yìn tẹ́ ń bọ̀ aláti igi ní ẹ̀dàgbọ̀n mọ́ Muhammadu dẹ̀rẹ́ òun ni nínú mọ́ Muhammadu tí wọ́n lọ ń jẹ́ bẹ́ Muhammadu gbé bẹ́ẹ̀ ni kí ló dé àti gbọ́ nípa rẹ̀ torí pé lóhun tó dólé lórí ẹ òun làwọn ará oko náà dólé lórí ìwọlẹ̀ sí lónìí o ìwọ̀n bá sọ ilẹ̀ náà máa bẹ̀rẹ̀ títí láíláí tó bẹ́ yíṣẹ́ padà à ó sì wá lọ́nà o wọ́n ni kálùkù sáàrí ara wọn àfá àmọ́ wọ́n ni kálọ́sẹ́kù òun ni kálọ́sẹ́kùn tó tọ́ nígbà tó dé ọ̀dọ̀ olórí ọjẹ́ palaba rẹ̀ a ọjẹ́ ìyà mẹ́ni o ó ṣà ọjẹ́ ìyà lẹ́bí wọ́n lè òkú ti kú wọ́n lọ sàásó òun lọ́pàá tó tún ti tají padà wọ́n tún ògbébẹ́ látàwọn báyìí ti bí ẹyọ change ọ̀rọ̀ rẹ̀ ó ní pé alukur'an alukur'an ọ̀rọ̀ ọlọ́wù ìtìjú ìlọ bá olórin ló ha ẹ̀fí ilẹ̀ ọba dí ọ ẹlọ tí mọ́nú túbú ọba dí ọlá ọ̀lá lẹ́fà ìmáàmà mọ́dọ̀ ọwá bẹ̀lọ́ ọba ìkìyàmọ̀ lẹ́yìn ìyámi lẹ́yìn lórí ọlọ́run tó wá igbó lódodo wọ́n lè bá ń sí olórí ìyàn ọjọ́ dáàrọ̀ tó wípé tó mẹ́ ẹgbẹ́ dáàrọ̀ yọ́ gbẹ̀mí ni o tó bá sì gbẹ̀mí ni wọ́n lọ lẹ̀sìn rẹ̀ o ṣùgbọ́n kò wù mí dákùn bá gbẹ̀mí rẹ̀ sáájú ni ọlọ́run sì gbà àkùkọ àkọ́kọ́ tí ó máa kọ ilé wọn sọ pé tó máa tàní mọ̀mọ́nù ti korílẹ̀ ayé lẹ́ọ̀ inú mọ́ mahamadu dùn mọ́ tọ́sí fún ẹ̀tún gbàjọba òun náà tún gbé ọwọ́ ọbẹ̀ ẹ máa lọ́dún títí ẹ̀tún ẹ̀tún wá lé torí pé àwọn olàmọ́ olè kàlẹ́ àwọn ti wọ́ ìlú ìjọba àti ẹ̀kúkọ́ jù wọ́n ti wọnú agbáyé ilé ìkéwù wọn lọ́lọ́ ọwọ́ ayé tó wọ́n lu ìmọ́mà mọ́dù lúúlú fójídé ọdún méjì àti bí oṣù mẹ́rin tó jìyà lórí rẹ̀ lòun náà kúlé lórí kó tó di pé ẹnìkẹrin wọ́n sẹ̀sẹ̀ wá dì òun wá ní àkídà mama amọ́dù gẹ̀gá tọ́lọ́n fi sàánú mama amọ́dù ìrọ̀yẹ̀ mú kó lẹ́wọ̀n gbogbo ẹgbẹ́ ọ̀sára ti tẹ́lú lẹ́sẹ̀ẹ́jọ́ lẹ́wọ̀n gbogbo ilẹ̀ ilé okùn ìmáàmù amọ́dù nìkan ní ò ní fi má parí ìmáàmù amọ́dù sọ pé bá mi sàkójì fún wọn ó ní ìmọ̀ rẹ̀ bẹ lọ́dọ̀ ọlọ́run tó fi jẹ́ sí fi lọ ní túbú fáǹtàbó ìsì fún ọwá rán lẹ́tàánú ṣùgbọ́n kàkà kí wọ́n ṣe sùúrù wọ́n bá ìsìláàmù tó yẹ kóró orí ọwọ́ wọn ní wọn tó wà ọlọ́run bá sọ̀rọ̀ sí lọ́bẹ̀ sí gé ìjìyàwó látọ̀dọ̀ rẹ̀ fún rárá rẹ̀ pẹ̀lú bẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan bá ṣe tó ẹlòmí ọlọ́run bá gbójú lọ́wẹ́ ẹlòmí etí ìgbọ́rọ̀ lọ́lọ́run bá gbà lẹ́lọ́dọ́ ẹlòmí ẹlòmí ọlọ́run bá dálé kò lè jáde mọ́ tí gbogbo wọn ti lọ bọ́ lọ́wọ́ bá ìmọ́mà mọ́jọ lẹ́yìn gbogbo ohun níbo la ti lọ òun náà ni pé tí ẹ bá fẹ́ ṣe ìsìláàmù tó yẹ kóóró ó ṣe é ṣe títí ti ní ọwá àlèfitínẹ́tú àṣẹ́bùrú ìdàlùkọ̀ ọlọ́run bá ní pé wàá ìrẹ́ ìtẹ̀tẹ̀ tòmọ́ ọ̀hún نعم tí gbogbo ohun tí wọ́n ń jọ́sìn fún wọ́n yẹ gẹ̀rẹ̀ kó lórí ẹ̀ bákan náà àwọn gẹ́gẹ́ wọ́n pa wọ́n sí àti wọ́n jọ́sìn fún ìlọ̀lọ́à wọ́n wá tẹ́kọ̀ọ́ lọ́wọ́ bá jù ká ní ẹni pé wọ́n dojú ọ̀rọ̀ wọn kọlọ́ fáwọn ìlà lè káàbí wọ́n bá sálọ kò tó káàbí yán ṣòro lákùnmọ̀ ọ̀bọ̀kùnmọ̀ tí wé pé wọ́n ń wá kí ọlọ́run wọ́n ń wá lọ́dọ̀ rẹ̀ nínú nínú ويعجل لكم من أمركم مرفقا بكنا وهو توفيق يتصنع يسيقونك wọ́n wà lọ́dọ̀ ọlọ́run lójé tí wọ́n lọ síbi kòtò táǹpẹ̀ ní kòtò káàfí ṣùgbọ́n gbà wọ́n débẹ̀ ìlọ̀tẹ̀lẹ̀ ilé ìlànà àṣọlọ́lá ní àyàtọ̀tẹ̀lẹ̀ torípé gbà wọ́n débẹ̀ ẹ̀yípa ìṣọlọ́ níbi nípa pé àwọn owó pé káwọn máa sá lọ bẹ̀ ní káwọn ọlọ́ sún dòwúrọ̀ ṣùgbọ́n gbà wọ́n débẹ̀ wọ́n bá sùn lọ oorun tí wọ́n sùn oorun tí ní àti ẹ máa ń sùn náà ni o tààsù látàálẹ́ dàárọ̀ oorun yẹn náà wọ́n sùn o lójú tí wọ́n o ṣùgbọ́n àfá wọ́n sùn oorun tó lé ní 300 yìí ọlọ́run fẹ́ ní ọlọ́run bá sọ pé ọ̀rọ̀ wọn ajàdà ajíf nínú àyàtìná ajàdà inú àwọn àrísàmì àwọ ọlọ́run ọba tó ṣe ń ṣe mọ̀ lélórí ní àwọn àsábìlì káàfẹ́sì wọ́n sá lọ níwàlẹ̀ ilẹ̀ súnbá wọn bẹ̀ wọ́n súnbẹ̀ ilẹ̀ mọ́ pé káwọn máa jáde bọ̀ wá ni wọ́n rí pé gbogbo ẹ̀ ti yà ṣùgbọ́n wọn mọ̀ fáwọn ti lo

wọ́n ní olùbéèrè béèrè pé ẹni ọba ní ìgbàgbọ́ pé Al-Qur'an kìí ṣe kàlámù Allah tó ń pè ní kọ́lùkún ní mọ̀kùlùkọ́ ti dà ẹ̀dá tẹ́nà àwọn ẹ̀dọ́ ọlọ́run tó bá kú sókúkú kèfèrí là òkúkú kèfèrí ṣùgbọ́n ó kúkú ẹlẹ́sẹ̀ ńlá ọwọ́ rẹ̀ ọ̀yàtọ̀ tọ́lọ́ tó kú sí ọdún ọwọ́ rẹ̀ ọ̀là ìyàtọ̀ tó ń sì náà tó kú sórí mágùn ọ̀rọ̀ ọ̀yàtọ̀ tí ó lè tó kú sí wọ́n rọ́ ní ìbọn nínú báńkì mùsùlùmí sí sáàkì ìjìlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹ̀rí jẹ́ a ṣe àwọn là ń pè ní ìròrí ìròrí معتزلة يعني الذي اعتزل عن أصل أصل لبصر ẹni tó ṣe ìfìzáàl tó kò ní ìjókò ìmáàmù hassan al-basri ìmáàmù al-hassan tí gbẹ̀ẹ́ nínú basra tó fi ń pè ní al-basri tọ́lọ̀wọ̀n ní ìjókò yóò wọn nílé bá ṣe máa àwọn làwọn tó ń fún ọkọ́ ìmọ̀ ilmul kalam láwọn afáàmà ń sàlàyé pé ìmọ̀ ilmul kalam tí èdè ṣe wọnú rẹ̀ ìmọ̀lẹ́ dàmú ọpọlọ yìí lára rẹ̀ rẹ̀ o tọ́ bá wọnú rẹ̀ lọ nínú rẹ̀ ní ìmọ̀ àwọn àróstò èyí tí ó ń tẹ́ ń pè ní àróstótù nínú lábá máa ń pè ní àróstò ìmọ̀ táwọn mú wáyé wọ́n ti wá sáájú ànẹ́bì yìí sá àwọn táwọn yìí náà àwọn àrò sótù síwájú kó tó dánẹ́bì yìí sá ni wọ́n ti wáyé wọ́n fi máa ń ní àwọn lọ́lá ju àwọn ànẹ́bì ọlọ́run ọba lọ torí pé àwọn làwọn ronú fúnra wọn ìrò orí wọn ní láti fi sáyé lọ́wọ́lọ́wọ́ òun ni kí baálé kọ́ máa wà bákan náà àwọn tí ń tí ó tó lórílé lórí táwọn kan máa jẹ́rú táwọn kan máa jọ́gà ìròrí àwọn àrósò àtọ̀gá rẹ̀ kílàǹpẹ̀ sàrílàǹpọ̀kọ̀ alìmọ̀hẹ́ àwọn yìí wọ́n máa ń jókòó wa ròrùn ìhun tí òun wọ́n bá bá jáde kò nílé tàbí tí ń bẹ́ẹ̀ náà pòfẹ́sọ̀ náà láyé lójú tó ṣe pé ọ̀rẹ́ ẹlòmí sájọ wọnú lé kó gbá sí galora ó tilẹ̀kù ọba jáde báyìí yọ́ máa sọ̀tẹ̀ ní báyìí ẹ̀ ní gbọ́rí láyé bẹ́ẹ̀ lẹ́sì bá ẹlòmí ọtí díẹ̀ tó bèé ti mú ọtí ọ̀hún ó lè jẹ́gbọ́n tí ọ̀hún ojú gúdà náà ni wọ́n ẹsájọ àbájáde ọtí yẹn báyìí wọ́n bẹ̀rẹ̀ sí dálẹ̀ fún ìwà yàfá ẹmọ̀ pípò ló ti gbé kiri ìwádìí ìwọ̀n tàbí jẹ̀mú rẹ̀ tọba dámọ́ jẹ̀mú àwọn ilé iná wá lò ayé so ìbẹ̀rẹ̀ ilémúlè kàlámù so àwọn ará Róòmù àwọn ni wọ́n ní ìmọ̀ yìí ìgbà tí wọ́n wọ́n wọ́n ní Islam tí wọ́n wọ́n islam ó di pé àwọn mùsùlùmí wọ́n ń dénú ló wọn wọ́n ń sọ wọ́n di mùsùlùmí wọ́n bèèrè pé ìwé yídà ìwé àkọsílẹ̀ yídà nínú ìlú yìí wọ́n fún wọn láwọn òwe yẹn àwọn mùsùlùmí tó bá kọ́ nípa àtẹ nípa èdè yẹn ẹbá wa tíǹjì ní ẹ̀sẹ̀dẹ̀ lábáwá wọ́n tíǹjì ẹ̀sẹ̀dẹ̀ lábáwá àwọn ọlọ́wọ́ ń kà àfá àwọn ìmọ̀ yẹn ń jí ọpọlọ ọpọlọ Islam tí wọ́n ní tẹ́lẹ̀ ń jí ipò ń kéjì ẹ̀ oní ọ̀lọ́pọlọ ìwé tàǹkà lónìí ọ̀pọ̀lọpọ̀ sí bẹ́nùwé lónìí tí ẹgbẹ́ ti wọnú ìwé lọ́tán tọ́ kàádójú àmì ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ owó wa tàǹkà sí ẹgbẹ́ wádé ní ìsàmì sọ́dì látòkèdélẹ̀ ìwé kò sí pé bóòló ti fi wọn o kò sí bóòló ti mọ lọ́wọ́ o kò sí bí ìwé o ọ̀rọ̀ ilé ayé ìbò láyé yóò ti yí ọ sí ti bẹ́lú ìwé sọ bó láyé yóò ti yí ọ sí bóòlé ti mọ ti fún tẹ̀dọ̀ ilé ayé yìí ti bẹ́lú ìwé nípa nǹkan mú owó ìṣe mùsùlùmí ìwé yìí ni wọ́n tẹ́ sí èdè lábáwá láwọn mùsùlùmí wá ń kà wọ́n wá ń so papọ̀ mọ́ wọ́n mọ̀ nínú wọn alukur'an tí wọ́n ń tà lájílájá nínú ọpọlọ wọn tí á ah! wọ́n rí pé ìké tuntun gánà tó ń bẹ nínú gírí á ah! àwọn tó ń kọjá àpá àwọn tó di kíra yìí ó yẹ kí èèyàn kọ́ ìmọ̀ yẹn lọ́dọ̀ dáadáa wọ́n lọ fọ́ ti báyìí ń tẹ́jì ń tẹ́jì wọn ìwọ́n lọ fa tọ́ bá gbọ́ pàwọn fẹ́ ń sọ nípa àfáàwà ìmọ́mù sùlúùtì nínú wọn ni jàbàtáwà tí ó sọ nípa ìmọ́mù sùlúùtì pé ó àwọn ilé ni ó ń bí díà mà ní ọkúlù bí díà tí ń dọ́láàlá kúlù dọ́láàlá fi tí náà lọ́ọ̀kọ́ ní múlẹ̀ kàlá àmó yí lórí tẹ́ tó ìjẹ̀gbọ́n padà sọ fún apáwọn ènìyàn padà túbá ṣùgbọ́n gbà tí wọ́n rí àwọn ìkẹ́rà yẹn wọ́n rí dá ah, ó yàtọ̀ sí ohun táwọn kà nínú àwọn àlékùnkẹ́ tún bẹ́ẹ̀ yẹn wọ́n kẹ̀ ní wọnú rẹ̀ lọ ìwọnú rẹ̀ lọ báyìí àbájáde rẹ̀ ń fún wọn láwọn problem tó bí jẹ́ pé tọba rẹ̀ ní pé pé wọ́n mọ̀ nípa ọ̀rẹ́ tọ́rẹ́ ti yé dáadáa tọ́wá lọ kó àwọn ìmọ̀ kan nínú mọ̀wé tọba dé ó ti tẹ́kọ́ máa wíwé fún ìfọ́mà ìsọ̀túsọ̀ tẹ́ máa ò pé gbogbo ti gbogbo ìwà èè sọ báyìí tẹ́lẹ̀ ló ti wà nù àdísà níbi a Muhammad sallallahu alaihi wasallam tó wùn ní ẹ̀sọ pé àdẹ́bì fi ń kọ́ wa pé tí ẹ bá ń rò pé man khalaqa kaza man khalaqa kaza tí wùn ní bàbá yìí débi pé ta ló dá ìjọba yìí ta ló dá Allah ta ló dá ọlọ́run wọ́n ẹ sọ pé àwọn òbí gbígbà ẹ̀mí ṣe kọ́ lọ́rọ̀ sí wọ́n lè tẹ́ o ti dá alẹ́ bẹ́ márùn tayọ bẹ́ àwọn ọmọkẹ́ ní ìmọ̀ pé bọ́ bá ti lè ronú sí àwọn ìmọ̀ kí wọ́n máa wá sí ṣàjẹ́bọ́ lọ́pọ̀ sọ ronú àwọn tó wá jẹ́ pé wọ́n ní ọpọlọ wọ́n wá dára rọjọ látàárọ̀ ẹjá máa ronú wọ́n máa ronú ọwà máa wá sẹ́tì ìmú èmi ní ọmọ àwọn mímọ́ wà wọn bá bá jáde èmi náà bá bá jáde á ti kọ́ra wa wọn bá bá jáde báyìí wọ́n tẹ̀ máa gbé jáde ah, ah, èwo ni wọ́n túrò yìí èwo ni wọ́n túrò yìí ìwé mi túrò lónìí kò ní oníwọ̀n tẹ́bí náà túrò lónìí so wọ́n tún máa ń tò wọ́n ní àwọn tó pé free thinker ó free láti ronú tó bá wọ̀ àwọn lọ́pàá dé pé wọ́n bá ronú títí wọ́n sọ pé ọ̀sọ̀ lọ wọ́n bá ronú títí torí wọ́n padà wó pé àtàwà ah, sọ pọ́lọ̀wọ̀n bá ń bẹ̀ tó tó di pọ́lọ̀wọ̀n bọ̀ sí kí lọ́wọ́ kí ni bẹ́ńgbà ni sábà sọ pé bóyá ọlọ́run lọ dá ayé yìí wé ìgbàwó káyìí ó tó má jayé yìí kí ni bẹ́ńgbà náà sílẹ̀ yìí ọ̀bá sí kí ni bẹ́ẹ̀ sẹ́nà yìí ká nígbà tí ò sí ká nígbà tí sẹ́nà yẹ rárá nígbà tí ò fi kí ni mẹ́ta ni ọlọ́run ta wá ní ó dá wọn ọlọ́run yẹn gẹ́gẹ́ níbo lọ́wọ́ ìgbòrí ẹ̀lẹ́ wá pàtẹ́ látẹ́rẹ́wájá rẹ̀ ìròrí burúkú òun lọ́wọ́ wọnú Islam ló jí káwọn máa rò ah, pé ọ̀rọ̀ yìí àwàgọ̀pọ̀ ọ̀lọ́ ayẹpẹrẹ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́ ẹ̀dá kẹni nínú ẹ̀dá tọ́lọ́wọ̀n bá dá torí pé ọlọ́wọ̀n bá rí pé wọ̀sọ́dá kọ kó ń وخلق كل شيء gbogbo nǹkan ọlọ́run bá lóun bájá ìdá alùkùrá yìí náà ọlọ́run bá dáa ẹwọ̀ orí o nínú àwọn ayà táwọn lónìí ọlọ́run ní káwọn àfà tó gbádùn kí wọ́n wà wọn ni sáájú wà sáájú ni pé ọlọ́wọ́ bá já kùránì kìí ṣe kàlámù lọ ọ́dá ọlọ́wọ́ bá sọ náà pé òun ọlọ́run òun pa gbogbo gán kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan iná ni ó parú àyà àfojúrere rẹ̀ ayà mùtafàkù ẹni ẹni pé mùtafàkù alùjẹ́mì ọlọ́run pa iná rẹ̀ mọ́ òun ẹ̀rẹ̀ kọ́lámọ́ ọlọ́run pa orí sí yìí rẹ̀ ọpa kọ́lámù tọ́lọ́run fi kọ gẹ́gẹ́ gẹ́gẹ́ agẹ́gẹ́ tọ́lọ́ bá fi kọ̀ ahụ. ọpa àrùn ti sọ pé òun kúlù ṣe ìyẹn gbogbo nǹkan ṣe tọba ti wá gbọ́ yẹye tọ́lọ́wọ́n bá dáwọ́ sọ pé wọ̀kọ́lọ̀ ọ̀kúnlẹ̀ ṣe yìí ọlọ́wọ́n bá dá gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá fi wí bẹ́ àwọn tẹ́gbẹ́ tó fi bèèrè tọ́lọ́wọ́n bá dáwọn nínú rẹ̀ ní kàlámù ọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́n àwọn tí èsè mùsùlùmí wọ́n gbà pé hàn tí ọlọ́run ọba tàbá ti sọ tó wọ́n dá ọ̀rọ̀ rẹ̀ a jẹ́ sí ọlọ́run ọba ní ǹkọ́ wọ́n dá ọ̀rẹ́ plus 2 plus 2 plus 2 sísì ló pọ̀ ìyẹn ni mọ́ máa ń bọ́mọ́ sọ pé Al-Qur'an kalamullah wala àti Al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run kí ìsìlí ilé kújù báyìí

yàtọ̀ sáwà àwa ń wọ́n wa ní ọ̀rọ̀ wa náà ń wọ́n dá ní àbí wọn ọrọ dá èdè Yorùbá wọ́n dédé Yorùbá àmà àwọn tí wọ́n gọ́gọ́ ń ni torí pé Ọlọ́run ọba gẹ́gẹ́ ń kọ́ ọ̀tẹ́ ni ọjà ọ̀lámúyẹ kó lọ́hù kúkú wá ọ̀sọ́nà fi jọ ọlọ́ tókù tó bẹ́ tí lè gbá wọlé pé wọ́n dá ọ̀rọ̀ rẹ̀ ní ẹni wọ́n dá ọ̀rọ̀ rẹ̀ ń gẹ́gẹ́ ń kọ́ o ajẹ́ pé wọ́n dá ọ̀rọ̀ tó wá tẹ̀síwájú pé pé òun ò ọpọlọ èèyàn tí ó dọ́ọ̀lá lágbàbáyìn tí ilẹ̀ bẹ́ẹ̀ yọ wà bẹ́ẹ̀ ìròrí ìrònúrodúrodúrodú láìṣe pàápàá ní darí ìrònú yẹn èyàn sì sọ nítọ́fà àtìsọ wọn tó ti yé báyìí àtìsọ wọn yẹn ló kó bá wọn ó jẹ́ pé ìyọba kó nú wọn bá máa wọn tó gbọ́kànlọ́ lọ́hùlá kọ́lọ́n kó bá sàkójì fún ṣùgbọ́n lẹ́ìtàrú kí ló ṣe tí ó gba àkídà al-Qur'an kalamullah síwájú kó tó yẹn ó ti tọ́ sí kó ọlọ́run sọ Thank olùlórí bèèrè pé ẹni tí ọgbà ṣàbán tí ṣàbán fi kún ọjọ́ mẹ́ta àbọ̀jọ́ mẹ́rin tí èyàn wá wò pé á onímọ̀ monday mú ti lè gbà wẹ̀yí o tí ẹ lè ṣe lẹ́ kò sì gbá nkẹ́kan tó lè ṣe bẹ́ẹ̀ ó lè ṣe dáadáa ṣùgbọ́n sọ́jọ́ súnà ọjọ́ ọjọ́ súnà nẹ́bí sallallahu pé bá gba di àkókò yẹn o ti máa gbà á tẹ́lẹ̀ tó bá ti láǹfààní àti máa gba ṣàbá ń fi dá méjì máa ọba ẹ̀kọ́ bóyá ti ń ìtẹ́lẹ̀ gbé lọ́ọ̀dẹ̀ ti ń gbà bọ̀ tẹ́lẹ̀ náà ọláǹfààní kan kódà ọlọ́nfàdúgbọ́ gbáre rọmọdán kọtùlá kódà ọlọ́nfàdúgbọ́ gbáre rọmọdán kọlá kódà ọlọ́nfàdúgbọ́ gbáre sódìdí rọmọdán bẹ̀rẹ̀ ní àbí èso tó ọbọ́ sí ọjọ́ tó ìyẹn pé tó bá fún ọjọ́ méjì àti ọjọ́ kan àdísì wá fún pé ẹ má lẹ́yìn ọgbà ẹ̀wẹ̀ nígbà tó bá fún ọjọ́ kan àbọ́jọ́ méjì láti bẹ̀rẹ̀ Ramadan àyàfi ẹni ọba bọ́ sí ọjọ́ tí máa fi ń gbàwẹ̀ tẹ́lẹ̀ nígbà tí mo rí jáde lórí tó bá bọ́ sí ọjọ́ tí máa fi ń gbẹ̀kídé o tó máa fi ń gbàwẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n èé gbàwẹ̀ tẹ́lẹ̀ ọwá bọ́ sọ́jọ́ ìpàlára ọgbà sílẹ̀ tó bá wá gbà ń kọ́ ọ̀gbàwẹ́ súnnà ní ẹ̀lẹ́ túnmù ọ̀gbàwẹ́ súnnà ní ọba tí a gbà súnnà kílẹ̀ ń gbà àwẹ́ bídì à ní ẹ̀lẹ́ ń gbà pẹ̀lọ́tàlá náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni tíyàn bá jẹ bàájí àbí pọ́bù níbi ìrún nẹ́fílà tíyàn lè tún tọ́bá wọ̀ torí pé nẹ́fílà gẹ́gẹ́ fúnra rẹ̀ orí tẹ́ra rẹ̀ ṣùgbọ́n bọ́ sán ló pí ọ torí ni wọ́n fi fún ọ̀rẹ́ ẹ̀yàn èyí tí ò pé níbi ọ̀rọ̀ wa ṣùgbọ́n máa fà máa ń sọ pé if you want òun ni pé níbẹ̀ pé òun yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ irun fóore sẹ́ra rẹ̀ ẹni kí wọ́n bàrà sọ fún ọ pé nẹ́fìlà sọ ẹ̀lẹ́ ẹ̀tẹ̀yìn ọ̀ sálámù bẹ̀rẹ̀ kà níbi alákọ̀ọ́kọ́ tó fi mú rákà méjì ẹlẹ́kejì wa ọ̀pápá jùlọ rákà mẹ́rin dáàmà yẹn lójú ọjọ́ ẹgbẹ́ máa tẹ̀lẹ̀ sí ẹgbẹ́ àti dípò fi hàn sálámà méjì alákọ̀ọ́kọ́ báyìí àfá ọ̀fẹ́ tó dìde wọ́ wá kura lẹ́nìkẹ́ wá ní ihun tó di èmọ̀ ní pé ní ilé tí pé mo fẹ́ di ọlọ́rọ̀ ọba ìgbò òkè kí dìde ọ̀ sálámà ọ̀ sálámà títà ti ẹ lọ́dún o lè má padà ó sì lè lọ padà tọ́lọ̀ fún ibà ilẹ̀ ìjì tọ́wàá sálámà tọ́lọ̀ fórí balẹ̀ lẹ́ẹ̀mejì lọ́wọ́ sálámà olùsílẹ̀ ìyọba wọ̀ ní kò ṣùgbọ́n dápọ̀ ṣe bẹ́ẹ̀ torí kò wọ́n fi kún ìrùn ọ̀nà ìjọ ọ̀dọ́ ìtara náà ẹ̀sùn Thank you olùgbèrè mẹ́rẹ̀ pé tí ẹ bá tẹ́rìn àjò lẹ́ẹ̀ bá ti mọ̀ pé kápírùn kọ́ ṣù ẹ́kà mẹ́rin ká máa sọ́dún méjì nínú àjò lọ́jà tí ẹ bá lo oṣù kan àbóṣù méjì tí ẹ lè máa ti kọ́ ṣù náà ibi tó tó dùn àwọn olùmọ́wàlù wípé tí ẹ bá arínú wọn tó ní pé tí ẹ bá ti lò tayọ ọjọ́ mẹ́ta nínú wọn ni mọ́mù malik wọ́ tó tọ́ ti dé yín àǹfààní tí ń bẹ fún ọ náà ni pé ọjọ́ mẹ́ta ní kó fi ṣe ìran ìrìn àjò lẹ́yìn rẹ̀ onílé ni ọmọ akẹ́ òtìdó onílé wọ́n sì lọ́ọ̀tọ̀ àwọn àdíkì ní pé bàbá ẹni ọlọ́lọ́ ọba ní ìrìn àjò ẹni tó ọjọ́ mẹ́ta fi ló lè fi gbọ́ láyé nípa pé ọmọ adá ní fún ọ lè máa sílé ìwẹ̀ fún lẹ́yìn bọ́ títí ìfúnlẹ̀ kọjùbọ́ léwẹ̀ fún rẹ̀ nìkan ìjùbọ́ gbóbi lérọ̀ tó bá wá ṣe bẹ́ẹ̀ ó tún fi ṣe dáadáa ní èyí tó ìrìn fún mọ́ tó bá ṣe bẹ́ẹ̀ ní dábì ìsáàlù tó bá ṣe jẹ́ fún ẹ̀fà ìṣe lójọ́ mẹ́ta ní ìrìn àjò ó ti dó nílé tó máa kí rìn tó máa kí pé nígbà tí a ṣe rí àwọn olùmọ̀ míì táwọn ní pé jọ márùn-ún ṣùgbọ́n ìdí tí Imam Muhammad tàbí àwọn hanẹ́bílà táwọn òfin mọ́jọ́ kan pàtó ní bí àwọn ọjọ́ wà pé ó fẹ́rí lọ́dọ̀ àdẹ́bì títí ń sẹ́rìn àjò títí ń ké kọ́ọ̀tù ó sẹ́rìn àjò tẹ́ 19 days lólò kọ́ọ̀tù lólò ló kí déédé nínú sọ ìfọ̀kọ́ ọ̀yà tó mọ́sí gẹ́gẹ́ bá gbẹ́gbẹ́ àbáyé ṣe sọ pé ta ni wá lọ ta ilé o ànẹ́bí lọ sí ọlọ sí hajj ó lọ 19 days tó fi wá lọ sí ilé kọ́ọ̀tù nìyí àwọn olùmọ̀mí náà fi gbọ̀rọ̀ yẹn ni pé wọ́n lọ́rọ̀ àbúlásí àbáàtì yẹn ni pé ń sọ fún wa nípa àti sí ànẹ́bì ní pé pé pánẹ́bì gbẹ̀rẹ̀ lọ́sọ ń sọ fún wa nípa ohun tó wò rí ọ̀rọ̀ rẹ̀ mọ̀ òkú fún ààrẹ ọ̀rọ̀ táyé àbúlásí àbáàtì sọnù eh, àwọn míì kí làwọn tèkù ṣùgbọ́n ìtógún rẹ́gẹ́jù òun náà ni pé tí wọ́n náà bá ti rí tó wọ́n tí ń lo ọjọ́ títí ń pẹ́ ní àjò yóò dà fọ́ máa kí òun rẹ̀ kọ́ máa di pé kọ́sùlù lọ́fẹ́ kí o lọ́fẹ́ ṣe o ọfẹ́ jàǹbá ní o àbá o délé tán ìwọ̀n ọ̀bá rọ̀ lọ́mù lọ́bá di pé a ah, káka méjì méjì ti rọ̀ mí lọ́mù gẹ́mọ́ a ah, bá ti kí káka méjì àti kẹta lé báyìí ó ti á nílé gẹ́gẹ́gẹ́ mú mi a ìrí ìrẹ́ lè ọgbọ́ àwọn àfáà fi yọ àwọn ọ̀fẹ́ kó ń bẹ́ pé àwọn ọ̀fẹ́ òní máa ṣe kọ́sírò àti máa ń sọ lọ́dọọdún ọmọ iléèwé òní máa ṣe kọ́sírò ibi tí ń kàwé yẹn àti ìlú rẹ̀ ìlú ní méjèèjì jẹ́ ewé tàbá náà máa ṣe kọ́sírò à yóò ṣe kọ́sírò jẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ń ṣe agùnbánirọ̀ àti ìgbògbà tí ń lo 21 days ní camp lọ́láǹfà ní kó ṣe kọ́sírò tán bẹ̀rẹ̀ bí epo ní accommodation tán fi fún nílé tán fi fún ní bẹ́ẹ̀dì tóun náà ti níyàrá à yóò lo 11 months àti 10 months kọ máa fún orílẹ̀ òṣìṣẹ́ ìjọba lórí tàbí lójọ́ mẹ́rin bẹ́ níwọ̀n lójọ́ mẹ́ta nílé tàbí lójọ́ mẹ́ta ń bẹ́ níwọ̀n lójọ́ mẹ́rin nílé ibẹ̀ àti lé ilé ni ìlú rẹ̀ àti ìbẹ̀yẹn ilé ni kọ́bá lọ́wọ́ máa kíkọ́ sùn àti tọ́bá wà lọ́nà ìwé tọ́bá bá lọ́nà kò kíkọ́ sùn gbà dírẹ́fà kò lè má lọ sókótó kò lè má lè kó kò lè má lọ ọ̀rọ̀ irú díẹ̀ ọ̀wọ́dọ̀ máa kíkọ́ sùn ayébí yóò kì í kú ẹ̀ẹ́kẹ̀ ìwé tó ń bá ìṣe ẹja mọ́sálásí báyìí ákà méjì méjì ni wọ́n máa kí lọ́bà tọ́lá ìrìn àjò náà lòun náà iṣẹ́ ti ẹnu àwọn àbá ní wọ́n olùkọ́ tó ilẹ̀ yóò torí pé iṣẹ́ tó gbà ní ẹ̀rí iṣẹ́ kí ló iṣẹ́ driver in driver àtàwọn tó jọ mọ́ báyìí lọ pé táwọn má ti kọ́ sínú bẹ́ẹ̀ náà wá lọ sí pé ọlọ́ ṣiṣẹ́ tó tó ámọ̀ pé wo ló kọ́ mọ̀ yóò dà tó bá ti ṣe kọ́ tó fún bí ọjọ́ mélòó kan sílẹ̀ má sí òun tó tó bẹ́ẹ̀ ló kọ́ mọ̀ tó ti fi kọ́ sírù ah lẹ́yìn fọ́ọ̀mọ̀ntì tó bá délé ìwọ̀n kọ̀kọ́ lè fún tẹ́jìríbà lé o àwa ti tẹ́ rí lé o nígbàtà àti ìkéwú dáyé kẹ ní ìmọ̀ ìṣẹ́lẹ́kà àyìn àjò náà ní ní délé tẹ́bá a ilé o sì má gbàgbé pé ọ̀rọ̀ àdúrà gbóná ọmọ òrùgbẹ́ kẹ̀lé sọ pé tí n bá wà ní rìn àjò kàkà tí n fi yẹn nẹ́fìlà ní rìn àjò ó tún yẹn

ìtù àwọn ọkí mẹ́rin gẹ́gẹ́ nẹ́fílà wọ́n pè nílọ wájí ìmọ̀ àwọn ọdẹ́ tó wọ́n ti báyẹ̀ kọ ilé ilé kalẹ̀ láti jẹ́ náà ilé yóò lè o àti ẹ̀gbọ́ wákà méjì lẹ́yìn rẹ̀ mú ti lè bá adẹ́lé ìjọba yọ ní ọdí ọba ti yọtọ̀ asẹ̀sìnrìn àjòdé ìrẹ́gbẹ́ta bá ti rí búwọ̀ tí ń lọ́jọ́ tó pẹ́ kíkọ́ túnlẹ̀ òun ló pé láti lè ṣe jẹ́mù báyìí àárọ̀ olùkọ́lá mọ́tà ìkọ́bọ̀ yọ wà lọ́rùn tó ń lò tó o mọ̀ fóókò nílẹ̀ tó sùn kan lọ ọjà wálé náà ó padà ń jọ kejì ní láàrin oṣù kan náà oṣù lè kíkọ́ sùn náà láàrin oṣù kan oṣù lè kíkọ́ sùn náà láàrin oṣù kan ọjà wálé olójọ́ kan olójọ́ méjì oṣù padà tán ṣùgbọ́n ọ̀ wálé rárá láàrin oṣù mẹ́ta mẹ́rin máa tí òun gbé lópe ọ̀ ọmọ bàá di pé òun ní tí bá ń kí pé ní ìrìn tí òun yẹ kíkọ́ sùn rárá kò sí òun gẹ́gẹ́ fún ọbẹ̀ jọlá sàárà ọlọ́run èyí tí wọ́n ti bá ṣiṣẹ́ rẹ̀ ẹlẹ́ ẹnìkan lọ bá ọmọ ogbó rẹ̀ wọ́n ọ̀rọ̀ tọ́lá wọn bá sọ náà lùkùnrán ní ilé ẹ̀ẹ́dà ìfúrú tẹ́ bá ń bẹ̀rù àwọn kèfèrí kẹ máa ṣe kọ́sírù àbẹ̀rù kèfèrí kẹ̀kẹ́ wọ́n ní ìsìn tí lọ́wọ́ máa kọ́sírù nínú àjò ọmọ obìnrin pé torí bó ṣe ìpèdí náà ti bèèrè lọ́dọ̀ oúnjẹ ọlọ́run oúnjẹ ọlọ́run bá dé pé fàínà ha sọ́dàkọ́tùn sàkọ́dàkọ́lọ́hù bí ha aléìkùn àwọ́kàmọ́kọ́ sàárà ní ọlọ́run bá lọ́dún sàárà fún yí fọ́kúnbà ló sọ́dàkọ́tà ẹgbà sàárà